أن محمدا عبده ورسوله اللهم صل وسلم على عبدك نبينا محمد بن عبد وعلى آله وصحبه أجمعين وبعد عباد الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعلموا أن الله تعالى قد أحرمنا المؤدي أمانة إلى أهلها حيث قال الله تعالى في سورة النساء إن الله يأمركم أن تؤدي الأمانة إلى أهلها فالأمانة تطلق على معاني متعددة منها ما اؤتمنه الله على عباده من العبادات التي كلفهم بها فإنها أمانة اؤتمن الله عليها العباد ومنها الأمانة المالية وبالإنسان يحفظها لأهلها وكذلك الأموال الأخرى التي تكون بيد الإنسان لمصلحته ومصلحته ومصلحة مالك مالكها وذلك أن الأمانة التي بيد الإنسان إما أن تكون لمصلحة مالكها أو لمصلحة من هي بيده أو لمصلحتهما جميعا. أقل هو الله تعالى ọba tí ó sàánú ìmì àti ẹ̀yìn pẹ̀lú jíjẹ́ mùsùlùmí lórílẹ̀ èyí tó ṣe pé ní aláronú jinlẹ̀ nípa rẹ̀ a rí pé kì í ṣe ẹ̀ṣà wa pẹ̀lú ìtumọ̀ pé àwa kọ́ la sọ fún ẹlẹ́dàá wa nígbà ń bọ̀ wá sáyé pé mùsùlùmí ni kò jẹ́ kó bí ni o bàbá mi ní ń jẹ́ mùsùlùmí ìyá mi àti ń jẹ́ mùsùlùmí ìfẹ́ tó lè fọ́ ọ̀rẹ́ sọ̀rẹ́ àkókò sọ bẹ́ẹ̀ fún àwọn ọ̀tá rẹ̀ àwọn tọ́lọ̀ ti kádàrá pé wọ́n jẹ́ mùsùlùmí látara pé wọ́n gbọ́ tí wọ́n ń pèsè sí Islam wọ́n ti gbà tàbí lọ́nà míì bóyá látara ọ̀rẹ́ tàbí látara alábàárìn tàbí alájọṣe nọ́mbà tí mùsùlùmí àwọn ìdánwò wọ́n mọ̀ dáadáa sí àwọn ọlọ́run olóògbé lórí àwọn táwọn ìdí mùsùlùmí pàápàá jùlọ lásìkò tá a wáyé èyí tó ṣe pé ayé ó ti di pákáleke ayé ti di jágbá múlò ayé ti di ayé tó léwu ẹni ọlọ́run bá ṣàánú lásìkò yìí tó jẹ́ mùsùlùmí tó bá ń bí kó tó pẹ́pọ́ lọ tó gbé òṣìṣẹ́ lá Muhammad sọ́lọ̀ lọ́wọ́ ayé wa láàrin ọ̀sánà ní sọ ilé fìtínà kan máa ń bọ̀ gbogbo Yorùbá ní àwọn tó máa fìtínà òfin dìde wa bàbá tẹ̀ tuntun ládàáwó àti ara wa láàrin torí pé àwọn tó máa fìtínà kọjá àdáwó tó bá ń fìtínà ọgọ́rùn-ún ọlọ́run fìtínà wa èyí tó ṣe ń pé yóò dàbí èdè òun dúdú orú àmà pé dúdú ní dẹ́là láti tún wá fi dúdú tó tó fi ṣàlàyé òfin yàn òru tó ní nígbà tí oṣù pa mọ́ràn lóòótọ́ òru láwa ṣùgbọ́n yóò ní ìmọ̀lẹ̀ ànábì wá ní òru dúdú bẹ́ẹ̀ ni òfin náà ó ṣe rí èyí tó ṣe rí pé ààrùn òmìnir asbáhá ààrùn ènìyàn asbáhá mọ̀mìnà yóò jí bí gbogbo wá ṣe àmọ́ṣá àmùsà káàfihàn nígbà tí yóò gba iṣu tí ó sùn bá yóò ti di wà àmùsà mùmínà á ti rẹ́lò mí nígbà tí yóò sùn lálẹ́ kódà ó ìdíyù kó tó sùn ó la àtẹ́lẹwọ́ rẹ̀ ó ké ìkìlá fálájà sí nẹ́ẹ̀sì tí ó náà fi rárá àmọ́ nígbà tí ó bá ti jí ń kọ́ àfùbàṣà ti di

ọpẹ́ ẹ̀bẹ̀ wa gbọ́dọ̀ ní pé kó máa pàwádà sọ ìjà àpadà hmm, sí ibú ọlọ́run tí ó bá wà tó bá ń padà sọ ìjà padà sí abú èlò tí ó máa wò pẹ́ ní títí ń gun káàkiri wá ń bẹ̀sẹ̀ rìn ni hmm, ẹ̀lú pé ó bá padà sí abú nù ẹni ó fi kọ́lé tó tún dayá lé gbé ẹni tó ló padà sí ibú nù ẹni tó fi jọ́gà lẹ́nu iṣẹ́ tó tún lọ sí jọ ní márùn-ún ẹni tó padà sí ibú nù ẹni tó jọ́gà tí wọ́n já ráǹkì bóyá dàrẹ́tọ̀ ní tó ní kó padà lọ sí sí kíláàkì àbí àmọ́ ka pépà ní àwọn ẹni jẹ́nẹ́rà àwọn ló kan wọ́n ti mú tiẹ̀ lọ sọ ní kọ́lẹ́yìn àbí ìpẹ́tọ̀ tó padà sí àwọn èèyàn mẹ́ta padà sí abú làwọn èèyàn apadà sí abú gẹ́gẹ́ ní káàkiri máa ń lọ́n ká mọ́ sí lọ́n mọ́ káàkiri máa ń wọn mọ́ káàkiri mọ́ kankan tó wá mọ̀ sí torí pé gbogbo ìlú ṣẹlẹ̀ sí ìyànta àtàjúwájú a máa já sórí ilé tẹ́lòmí a máa já sórí ilé tẹ́lòmí ẹlòmí tí wọ́n ní kí wọ́n já láti ẹ̀mí ní jẹ́ àwọn tí wọ́n já láti wọn wọ́n kò wọn ní gbogbo tí wọ́n ní òkú bẹ̀ wọ́n rí ráǹkì tó já láyé kò ní já lọ́dọ̀ lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹlòmí kò mí tó wá wọn bẹ̀ wọ́n ti já láti ẹ̀kọ́ ní dépò yẹn tó bá sì lọ kò yẹn lẹ̀ ní ó gbà wọn ipò yẹn ní ó sọ̀dọ̀ ọmọ náà lọ́dọ̀ ọ̀rọ̀ gáráǹtì kò ní lè mọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́lọ́ kìí ayé torí náà kéèyàn ní mọ́tò tó wá lè ní bẹ̀bẹ̀ rìn ó lè jẹ́ pẹ́kọ̀ọ́ kan lọ́lọ́run fẹ́ kó kọ́ ẹ̀ẹ́ bóyá gbà tó ní mọ́tò kò mọ́ lò tó wá tó wá bẹ̀bẹ̀ rìn ní ìsìn tó wá padà ní yóò yẹ bóyá gbà yẹn tó ní ìgbà tí àwọn mọ́tò wá ń ta ẹ rẹ̀ náà lá táwọn aṣọ rẹ̀ tó rí bí fún gbogbo kàṣe rí ẹgbẹ́ tó bá ní mọ́tò yìí padà sí máa sàánú kò lè jẹ́ tọ́lọ̀ fẹ́ pọ̀ ní kọ́lọ̀ fi sàánú wa tó lọ́rọ̀ kan àdúgbẹ́ tọ́lọ̀ tí wọ́n mú mi náà ti á lọ́kàn tó kù ẹ̀yin onígbà tó dùn ẹjẹ́ lábọ̀ mọ̀ àmàdájú tí ò sí èmi kí bẹ́ẹ̀ bí ọ̀kan ṣoṣo lọ́lọ́ kó pé méjì bèèrè mẹ́ta kó sì ní mẹ́rin kò ní kó dàbò kúrò mú ẹ̀rù ìjẹ́ra òsì fọ́lọ́ aláwọ̀ tá a náà láti wé pẹ́ẹ́sì ní kò lálájọ

ìtàwọn ọmọ sọ pé à ah, kádà rẹ ni wọ́n lé lórí rẹ ní òjì àwọn kan ní òjòjò lórí rẹ ìwò èdè òmùgọ̀ àwọn aláìmọ̀ kan ni ọlọ́run ló fẹ́ ṣe fẹ́ láwọn kan ògbà àjẹ́bá àwọn yẹn ń ṣe kí ni àwọn yẹn ń darí ọlọ́ ọlọ́run ti sọ pé òun ni àlùmọ́ òun ni mọ́láka ọlọ́run kápá máàríkà lè mọ́líkù lọ́lọ́run wa tàbárọ̀kà lẹ́yìn ibi yábìyí mọ́líkù ìkápá ọwọ́ ọlọ́run ló wà ẹni tó lòun òjijì ọdọọdọ níbo níwájú tani

àwọn olówó àwọn ọlọ́rọ̀ àwọn alágbára onípò ipò wọn agbára wọn owó wọn ọgbọ́n wọn ìmọ̀ wọn òye wọn láákàyè tí wọ́n ní kò rí nǹkan kan gbà lọ́dọ̀ ọlọ́run yáà olówó tó kò wó rà lọ́dọ̀ ọlọ́run wàláyé pàmùsàlì jẹ́bi níkà ìjájú ọ̀rọ̀ kan ọlá kan ìpín oríire kan ò lè tẹ nǹkan lọ́wọ́ pẹ̀lú agbára wọn àbágbára tó ní ẹni ọlọ́run bá fẹ́ fún ní wọn lẹ́gbọ́dọ̀ náà ti sọ́run kúrò àti yáfẹ́ sùsù rí kọ̀lù ní ìjẹ̀ṣà wàyà gbé ẹni ó bá wọ náà ọlọ́run wa júnà àrùsìkì fún yóò ṣe iná rẹ̀ fún wàyà kúdé tó mú gbà mí yóò fún mẹ́lòmí ó kàn máa dààmú ní gbóòdó àwọn tí ó ti àwọn tó dé lẹ́yìn rẹ̀ lóko wọ́n mú nǹkan gidi jáde ní oko wọ́n kàn máa ṣe wàhálà gbó lọ bí gbogbo àwọn ọmọ tó mú tó wọ̀nà àwọn gbogbo wọn wọ́n rí ṣe wọ́n kàn máa yí ní ebú tún bẹ̀ náà gbó oríṣẹ́ ọwọ́ ló kọ́ ó máa ní ilé ìwà kò sì mọ́ gbogbo àwọn ọ̀gá yìí gba

ajẹ́ pé ọ̀kan nínú tí máa ń sọ nira jù rọrùn fún èèyàn ní kéèyàn mọ rẹ̀ ẹlẹ́ṣẹ̀ kó o sọ bọ́lọ̀ pẹ́lẹ́ṣẹ̀ ò ní òjọ́ nǹkan kò jẹ́ nǹkan kan lọ́dọ̀ wa lọ́dọ̀ mùsùlùmí kò sí tí ń jẹ́ convention wa lọ́dọ̀ àfà ẹ̀ẹ́gbẹ́ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ jẹ́mí ti sì yí ojú olúwa kó máa bá ilọ̀ tó ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ tó ní ó forí kí ọ́n ẹni tó forí kí ọ́n bá ní kọ́kọ́ tí ò ní fẹ́nìkan àtúnṣẹ̀ṣẹ̀ tá a ti dá ní gbangba ní Islam ẹ̀ṣẹ̀ tó di méjì torí kí ni torí wípé òun ṣàfihàn ẹ̀ṣẹ̀ ń gbé ga ní ẹ̀ ẹlòmíì tí ò lẹ́sẹ̀ ẹ̀ṣẹ̀ tẹ́lẹ̀ fẹ́ ó ké àti àmúrọ̀bà lọ́gá ìtẹ́lẹ̀ òun náà ti gbọ́dọ̀ náà jẹ́ tó náà àti àmúrọ̀bà kan òun náà padà wá jẹ́ wọ́n bí òun owó lẹ̀ ẹ̀rí jágbe ní convention sínú ìṣẹ̀lẹ̀ ẹ̀fà ọlọ́run ṣàánú wa ọlọ́run àmà Allah ta'ala òun nìkan ìjọ fi kọ́ sí olówó ìṣẹ́lá Muhammad sallallahu alaihi wa alihi wa

kí ni wọ́n ń pè ní gbà wọ́n ń pè bẹ́ẹ̀ kí tí wọ́n fún ọ nínú ṣeré islam ní ọmọ náà ní ta fún ọ tó ṣàmójútó ẹ̀ tó ní kápá láti ṣe ló ṣe wù ọ́ a máa padà béèrè lọ́wọ́ rẹ̀ ìjọ́pẹ̀ láwọn náà àwọn ìmọ̀ pè ní trust Allah ta'ala ó jẹ́ quran ya àyà ìsìn ọlọ́ọ̀dẹ́ kí ìlú lọ́dún dájúdájú àlọ́ọ̀ sàánà ẹlẹ́dàá yá fún payín láṣẹ áńtù adúrú alẹ́ àmọ́rẹ́mẹ́ta ibe nǹkan ń pè ní àmọ́rẹ́mẹ́ ẹjá padà ìlà áhìhà fún àwọn ẹni tó ní pé àwọn tí ó tọ́ sí yẹn yá fún wọn o ẹ sọ dìdì èyí tó bá ti jẹ́ ti yín náà èyí ti yìí jẹ́ wa ọlọ́run rárá sì ṣe pé ń sọ àsọtẹ́lẹ̀ fún wa ya amúrùkún olù àmọ́lẹ̀ ni pé òun pàṣẹ pé ká mú àmọ́ràn ká fún àwọn tó ní ẹ̀yọ́ ọmọ ìyá mi ní Islam ẹ̀yọ́ tó bá ń sọ̀rọ̀ àmánà ẹ̀yìn ẹ̀wò dáadáa tó bá ń sọ̀rọ̀ àmánà oríṣiríṣi ni alákọ̀ọ́kọ́ mẹ́ òun ni àmánà tọ́lọ́m oníkájọ́sìn tọ́lọ́m lórí rẹ̀ tọ́lọ́m lówó torí kíní kan dá wa wà máa kọ́lá tó ní jìnnà wà ní ìsà kò sí tó torí ẹ̀dá wa lórí kíní nítorí káàdé máa ń sẹ́wọ̀n tí ò bá yí ọ tó ní mẹ́rin ilé máa jiyàn ká ah, sáwà ní jẹun à ní wọ́pọ̀ ó ti sàlàyé ẹ̀yọ́ sí arákùnrin kan tó kọrin yahuze tẹbá rántí tó ń sọ̀rọ̀ nípa yahoo àwọn kan wáyé wá jayé àwọn kan wáyé wá náwó àwọn kan wáyé mú ní ẹni yẹn fún àpá tó nímọ̀ ṣẹ̀ríà yóò dìmọ̀ pa aláìmọ̀ kan ni fún ẹni tí ò nímọ̀ ṣẹ̀ríà yóò sọ pé aláìmọ̀ kan ni kò lọ́pọ̀ èèyàn lọ́nà wo ọ̀rọ̀ rẹ̀ dàbí ọ̀rọ̀ alọ́bí ìgbéyàwó nìka gbàtàwà débi ápùdù nìka tí ní máa jẹlẹ̀ ṣẹgbẹ́ ẹlòmí ní méjì lè máa jọ sọ̀rọ̀ báwo ẹ̀mà máa tàbí àwọn kan wá wá wà gbádá àwọn kan wá

gbogbo nǹkan yóò kù táà ń ṣe dàbí bàbá wa ní ìka táà ń ṣe àwọn nǹkan yòókù lọ́lọ́ ìjọ tó wà náà wọ́n lè láì mọ́sàbìlẹ̀ àlà wọ́n tó dìbò inú ga jìnnì lọ́lọ́ àkàmúyà àti sunná wa nínú kálí lọ ibi àsọ́lọ̀ bá wá sìn láyé gbogbo yòókù bá ń ṣe yẹn kókó bá wá ṣe nìyẹn bẹ́yìn ò bá jẹ kólókun ní kò lè sí lọ́nà dáadáa ṣébi bá dé àfà ara mi ò yá mo fẹ́ lóògùn ẹni tí yàgbẹ́ gbóróró lójijì àti kí wọn ó dìṣòro ẹni tó ti inú mú ẹni tó rí kó kò ní rọrùn láti kírun àbí yóò rọrùn ní ẹni òbẹ́ǹtẹ kò ní fi bẹ́ẹ̀ rọrùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ la fi ń ṣe gbogbo àwọn nǹkan yòókù kí ẹ wọṣọ kó máa rùn fún lẹ́gbẹ̀ẹ́ wa ní ìsìn kó má fọṣọ ẹ̀ kí ẹ̀ báwa o ti ta ìjáde yóò tó bá yóò àjáde kò dàlọ́ aláàrú yóò padà yóò lọ jókòó gbòòrò

tí máa líyà ìyẹn ló fi ogun wá mọ̀ dúkìá sí wa lọ́wọ́ ààrin ìyẹn láti ẹ̀wò tí bá gbogbo sí lọ́wọ́ kò ní náà máa lè yà. èyí tó wá ga jù ń bẹ̀ fún mi jù tí gbogbo nǹkan fi dàrú mọ́ wa lọ́wọ́. èyí tó wá kí ló pàdé òfin lánàá náà nítorí páwà aráàlú lánàá náà ní àfà á dìbò lọ́la bá ní dìbò lọ́la owó tí wọ́n fún ọ àti lídà ní wọ́ọ̀dù ní kò pín láti ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn tó kí ẹ̀jẹ̀wó mọ̀ tó wọ́n fún ọ lówó ó kàn fún àwọn èèyàn rúgbò fún wọn rúgbẹ́ sí lọ rálì wọ́n ní kò fún wọn bá bá tọ́mọ̀ 500 ló fẹ́ ní kọ̀ọ̀kan àwọn mẹ́ta tó mọ̀ nú wọn ló pèsè ẹgbẹ́ tó fún wọn tó fi dí wọn lẹ́nu wọ́n náà jókòó lé ó wá ní gómìnà yí jókòó lé 5 billion tó bá ṣírò owó tí gómìnà jókòó lé nínú mathematics and engineering ratio arithmetic tí wọ́n bá ṣírò owó tí wọ́n jókòó lé ó ju owó tí gómìnà lọ ẹni tí wọ́n fún ní 100,000 tó pín 10,000 ní 100,000 èló ló kù 90,000 ẹni tí wọ́n wá fún ní 10 billion tó ń pín 8.5 billion ó jókòó lé 10 billion ṣe oríwọ̀ tó jókòó lé 90,000 ó burú jùlọ

àwọn alábòsí apá kan wọn ti jọba lórí apá kejì nítorí ní nílẹ̀ a lè rí ìjọba tó dá láìláì nàìjíríà kì í ṣèkù ojújọba àfúnra wa bá dá torí pé ìjọba bá dá àwa torí pé ìdíje òní bá wa láàmú torí ẹni rẹ̀ ìjọba lórí ẹni tó bá lọ tí wọ́n bá ti fẹ́ yẹn yóò ní ọkùnrin yẹn àwọn tó já fẹnu kan òní jẹun òní jẹ òní gbà a máa jẹ lẹ́mọ́sí láti náà tó bá fẹ́ jẹ lè mọ́mù ní sinmi láti ẹni yìí àwa láti mọ́ akápò ní ọmọ pé gbogbo bíṣẹ̀bí láìta ń gbà wátà ń kan

ó ní ṣùgbọ́n àwọn tó pọ̀ jù nínú ìlú ní ayé ya ń gbé ìlú òkùnkọ̀ àwọn ọlọ́gbọ́n yẹn wá pín sí méjì àwọn ọlọ́gbọ́n tí wọ́n jẹ́ àtàwọn ọlọ́gbọ́n tí wọ́n jẹ́ ṣe wá rí àwọn ọlọ́gbọ́n àwọn ọlọ́gbọ́n yẹn wá fẹ́ gbà wọn lọ́wọ́ àwọn ọgbọ́n ọlọ́gbọ́n gbúgbò àwọn ẹ̀lẹ̀ lókò tó bá gbígbọ́n wọn lọ àwọn ọ̀tá ayé ló ń àwọn lókò ẹ̀yìn láyé tí bàbá ń tó ìjọba gbogbo wa láàrẹ̀ ní rẹ̀ wẹ́rẹ́ báwọn orílẹ̀-èdè tó àwọn èèyàn náà àdọ́dùwà Muhammad sallallahu alaihi wasallam ó ní khiyaru a'immatikum alladhina yuhibbunakum wa yuhibbunakum àwọn tó dáa nínú àwọn olóyìn aláṣẹ yìí làwọn tẹ́ nífẹ̀ẹ́ sí táwọn náà fẹ́ rẹ̀ wà ṣìrọ́rù àìmọ́tíkún amáwọn olórin yìí tí ó dá alẹ́dínà ọ̀gbọ̀gbọ̀dúnnàhùn wẹ̀yọ̀gbọ̀gbọ̀dúnnàhùn àwọn tó burú jùlọ àwọn olórin yìí ni àwọn tó yẹ pé ẹkọ́ ìrà àwọn àwọn náà kó ìrà ní wàtàlẹ̀ àánúnàhùn àánú ẹ̀ ń ṣépè fún ń ṣépè fún fún àwọn náà ń ṣépè fún àwọn

tó ti ẹ̀rí ìsìláàmù sọ ní pé àwọn olóyè èèyàn máa gbàdúrà fún wọn ní pé ọlọ́run bá mi tún wọn ṣe tẹbá lọ ń jẹ́ pé fún wọn ló máa burú sí ènìyàn jẹ́ ó wà ní apc amọ́pàtàlẹ́kàríà sọ ẹ̀wọ̀n ló ìní ìwọ́ fi sí ìgbàgbà nínú yín inú rẹ̀ ó wù yóò àmọ́ ṣé pé kò ní dá fún wọn yóò dá fún wọn débi pé torí pé jẹ́ ti wọn ni wọ́n ṣe nínú wọn náà lẹ́kùn olóyún sí ṣe bó gbowó ń jò ní àbóòbá tí àwọn nǹkan wọ̀nyẹn ló ṣe pàtàkì ká mójútó àwùjọ ó dá sábà lè tẹ̀lé iṣẹ́ rẹ̀ ìsìlámù sọ wọ́n ló mú ọba àgbàfà àbá ti lè tẹ̀lé iṣẹ́ rẹ̀ ìsìlámù sọ wọ́n ti lọ bá náà nìyẹn tolúkọ́lọ́ ni àwọn alábòsí láwọn ìjọba lórí àwọn alábòsí ṣe mú bụ kékeré kan mú lẹ́gbẹ́ ó lé ṣe é ṣe lọ́dọ̀ ọlọ́run kó mọ́ ìrìnlẹ̀ ìgbà tí àràdó àjẹ president tó lọ́dún mẹ́rin pé epo tí wọ́n gbé lo òkè kó tó débẹ̀ kí ló ṣe nígbà tó kọ́ débẹ̀ ó kọ́ dá gbogbo ọ̀rọ̀ election ẹ̀yẹn wọ́n rojọ́ jẹ́ ó bá wọn adájọ́ ẹgbẹ́ bá mú àti gbogbo ẹ̀ ọdún ló wá lò

ẹlòmí ìwọ ọlọ́run ló máa yọ ń dè tó ti kó pamọ́ tó fẹ́ dánwò lára àwọn èèyàn lọ́pàá èèyàn ní ìjẹun fẹ́ ló ń dè nítorí ìkéde kí ẹni tó fẹ́ kó lè wọlé tí ò ní kò dá ọmọ kò rí ọ̀hún nọ́mbà yẹn tẹ́lọ̀ ní sì máa pè ìyẹn lọ́la ló lè pè mọ́ tó bá ti débẹ̀ ni ó pa gbogbo láì yẹn ó fi sọ sí ìmú yẹn ó lè pè mọ́ ó wà máa ṣe pé fún àwọn alábẹ̀ ṣiṣẹ́ fún wọn tí wọ́n ti débẹ̀ ebó ti gbowó sí àmọ́ ògbówó ṣẹ́gun nítorí náà ọmọ ìyá rẹ̀ láti lò ó fẹ́ náà ló ń dè o fẹ́ lù ló nǹkan o fẹ́ gun lọ́bẹ̀ o fẹ́ ṣàlájà o fẹ́ yìí níbọn tẹ̀jọ́jọ́ mọ̀ ìyá nítorí ẹni tẹ́yìn méjèèjì òmò tí ò dáṣẹ́ bí i àbí torí wọ́n gbé làjáàjì ọ̀kadà الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد ẹ̀yin olùtẹ́sísí mi alákùnrin ẹ̀yọ̀ nígbà tó gbogbo ń bá ń pàtà mọ̀ ní kọ́lọ̀n ṣọ́wà jọ̀lá lọ kó ń bá gbogbo wa jẹ́ mọ́ ká má táwọn fẹ́ dípò mọ́ kódà ìlú ìgbà àkókò òkú tí wọ́n bá ti kú sí ẹ̀ tán nìyẹn jẹ́ kí ló wà á sọ bọ́lọ̀ kó pa ọ́ ìdí tó fi kú ní pé ẹnìkan fẹ́ wó kàbà ló lọ bàjà kí kàbà mọ́ wò tó ló sọ kí ló fẹ́ ń sọ bọ́lọ̀ àbí ìdí tó fi kú ní pé àléfà mùsùlùmí lórílẹ̀ làwọn kan sọ pé kókó lórí kò fẹ́ gbájà àbí gọ́ọ̀nà tó wà bẹ̀rẹ̀ àléfà mùsùlùmí ṣé kà ní ìbù ni àbúbákì mọ́rùsùn náà

alẹ́dínà alẹ́dínà àwọn àwọn omi tó jẹ́ pé wọ́n ń so pọ̀ nǹkan tọ́lọ́run àwọn tí ń jà yàkùdú náà mọ́ àmọ́rọ̀ bọ́ọ̀lù bí i àyè ó sọ́lá àwọn tí ń jà tọ́lọ̀ ní jẹ́ so pọ̀ nígbà tí mo gbówà sí òkun ẹbí gómìnà yìí tàbẹ́ tí ń du gómìnà yìí bàbá kan ìyá kan ló bí wa ja ẹbí mo jà ń gbòdì wà sí ẹni tán ẹjí ò rí rẹ̀ ó inú fóònù àbínú pépà orí fóònù tẹlifíṣàn discovering hunger. Actually, on what point, what business you want to clean yourself? Owó tí a promise tí òbí ìnáwó. Ìwọ náà sì mọ̀ ń jàǹbá ní ìwọ náà tẹ́lẹ̀. Bóò làwọn èèyàn náà ò lè ní jàǹbá ẹ̀. Ẹ àṣìṣẹ́ fún wọn náà òfin wa lówó wa ó ń jàǹbá ní ìwọ kan. Ṣé bó ti òṣìṣẹ́ òun ti yẹ kó ṣe? Èyí wọ́n fún wọn lórí mo fi sọ́ sọ́wọ́ mùsùlùmí àwọn ti mọ̀ lọ tàbí tàwà mùsùlùmí bá dá ayé ayé ló dàwó èmi gbà bẹ̀rù torí kúntùm ọ̀yọ̀rọ̀ ọmọ lọ́lọ́sọ̀rọ̀ àdíkù dáadáa lọ́wọ́ ti lẹ́nu ọ̀kan abẹ́wọ́ ọba ìlúkẹ́ ọ̀la ní ìpínlẹ̀ ọlọ́ba yìí ọlọ́run gẹ́gẹ́ bí àwọn ikọ̀ tí wọ́n ní fàlàáfíà pé a fi sọ ní wọ́n tí a jagun fẹ̀yìntì tó ti jẹ́ orí ilé ìwà ńlá kan ọmọ mìíràn tí wọ́n wá ti lákùrẹ́ pẹ̀lú àwọn sẹ́ńdíjì tí gbogbo wọn ti fọwọ́ sí àdéhùn àlàáfíà wáyé ọlọ́run kó bá wa ọrụ ọrụ ti ti wàhálà ti ìjà ẹ̀rọ ó ti jẹ́ kó lọ ní ọwọ́ kó sì jẹ́ kí rẹ̀ kó mọ́ wa kọ́ wa ló ń sọ ẹ̀rọ gbà yá fi ìjọba àlàáfíà ọlọ́run kalẹ̀ fún wa wa tún gbogbo wa náà ṣe àtàwọn àtàwọn olórí ọlọ́run tún wa ṣe ọmọ fún gbogbo àwọn agbófinró tí ó wà náà àwọn náà èèyàn tí wà mọ̀ ni àwọn ọlọ́pàá sí ó ṣe dá sí ṣé kò àwòkò lọ́mọ díẹ̀ ọmọ ọlọ́pàá tí ó lọ kọ́ọ̀lù ní orí pọ́ọ̀tù ni wọ́n sàdá bẹ̀rẹ̀ fáwọn onírin ẹ̀fọ́símẹ́ntì ọlọ́run ní jẹ́ wọn ọlọ́pàá tí ọlọ́run jẹ́ fún orí rádaràdá ẹ ọlọ́run jẹ́ rádaràdá ó jẹ́ ọlọ́run bá ní iṣẹ́ ìṣòwò ọlọ́run bá ní pàtó èkó yóò fi ṣe ọjà wàrà ní ní pàtó ìpà wàrà ní fẹ́ràn ọmọ nípa ẹ̀rọ ọgbà náà حبلا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم اجعل خيارنا أئمة اللهم اجعل خيارنا أمراء برحمتك يا أرحم الراحمين ويا أكرم المكرمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذابنا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا قوموا للصلاة الله أكبر الله